ìròyìn ojoojúmọ́ òmìnira IYPDRY òní ọjọ́ ẹtì ọjọ́ kọkànlélọ́gbọ̀n oṣù karùn-ún ọdún 2024 ṣáájú kókó inú ìròyìn náà ìtàn kúkúrú ti orílẹ̀-èdè wa ń tẹ̀ síwájú iná mọ̀nàmọ́ná ní orílẹ̀-èdè Yorùbá yóò jẹ́ àrà ọ̀tọ̀ orílẹ̀-èdè olómìnira ti kóńgò ẹ jẹ́ kí a kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ wa níbí orílẹ̀-èdè olómìnira ti yorùbá orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti yorùbá lè ṣe dára jù yìí lọ o kí ni ó fa gbólóhùn yìí ọ̀rọ̀ tí mua sọ ti jẹyọ ní orílẹ̀-èdè Canada ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́ À ń tẹ̀síwájú lónìí láti sọ̀rọ̀ lórí ìrìn àjò àti ìtàn Yorùbá ní kúkúrú. Ṣé láìpẹ́ yìí ni a sọ̀rọ̀ lórí bí a ṣe ṣe ìkéde òmìnira wa títí dé ìgbà tí àjọ àgbáyé United Nations sọ wípé kí a wá kópa nínú àpérò ọdọọdún ti àjọ náà ní oṣù kẹsànán ọdún tí ó kọjá yìí bí ó tilẹ̀ jẹ́ wípé a kò tí ì gbé ìjọba wa wọlé ní àkókò náà èyí tí ó túmọ̀ sí wípé jíjẹ́ tí a jẹ́ orílẹ̀-èdè olómìnira láti ogúnjọ́ oṣù kọkànlá ọdún 2022 ni ohun tí ó ní agbára tirẹ̀ lọ́wọ́ ṣe ohun tí ó kù lẹ́yìn ìgbà tí a ti ṣe ìkéde òmìnira ní oṣù kọkànlá ọdún 2022 náà tí a sì tún ti bẹ̀rẹ̀ ètò ìgbàpadà reclamation ní oṣù kejìlá ọdún náà ni wípé kí a gbé ìjọba wa wọlé èyí tí ó túmọ̀ sí lílo agbára ìṣèjọba ara ẹni wa nígbà tí a bẹ̀rẹ̀ sí gbé ìgbésẹ̀ àti gbé ìjọba wa wọlé yìí lábẹ́ àkóso àti ìdarí òmìnira yorùbá 2022 èyí tí a gbé kalẹ̀ nípasẹ̀ màmá yorùbá mọ́dúpẹ́ onítìrí abíọ́lá ni wọ́n ti rí i wípé àwọn kan tí wọn kò fẹ́ kí yorùbá ó kúrò nínú oko ẹrú pátápátá nípa ṣíṣe ìjọba ara wa tí ń fi ara wọn hàn èyí tí ó fi dandan wípé kí a dáàbò bo ilẹ̀ wa àti agbára ìṣèjọba ara wa àti pẹ̀lú kí a dáàbò bo ọmọ Yorùbá àti ní pàtàkì àwọn ìjọba adelé kí ète àwọn ọ̀tá Yorùbá má ṣe rí wọn gbéṣe èyí ni ó mú kí òmìnira Yorùbá 2022 ó bẹ̀rẹ̀ ètò ìkówójọ fún àti ṣe eléyìí a gbọ́ wípé bí ó tilẹ̀ jẹ́ wípé gẹ́gẹ́ bí ohun ti lera koko ní ilẹ̀ wa síbẹ̀ iye àwọn ọmọ yorùbá tí ó dáwó láti ilẹ̀ yorùbá pọ̀ jọjọ ju ọmọ yorùbá tí ó dáwó láti òkè òkun bí ó tilẹ̀ jẹ́ wípé kì í ṣe ọ̀rọ̀gọ̀dọ̀ owó ni wọ́n rí mú sílẹ̀ báyìí ẹ jẹ́ kí a sọ̀rọ̀ díẹ̀ nípa àwọn ìpínlẹ̀ wa ìpínlẹ̀ èkìtì ní orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti yorùbá ni a mọ̀ sí agbègbè tí wọ́n ní ìfẹ́ lọ́pọ̀lọpọ̀ sí iṣẹ́ ìwé kíkọ́ bẹ́ẹ̀ ni a mọ̀ wọ́n sí ọ̀pọ̀lọpọ̀ ohun tí í ṣe ti ohun ẹ̀mí tí a sì tún mọ̀ wọ́n gẹ́gẹ́ bí ìdílé yorùbá tí kì í dákẹ́ láti sọ̀rọ̀ nígbà tí wọ́n bá rí ohunkóhun tí wọ́n rò wípé kò bá òfin mu ní iṣẹ́ ìjọba ṣíṣe ó jẹ́ agbègbè tí ọ̀pọ̀lọpọ̀ òkè tí ó wà èyí tí a sì mọ̀ sí òkìtì tàbí èkìtì ìpínlẹ̀ èkìtì kò já sí agbami ilẹ̀ àwọn ìdílé àti ìpínlẹ̀ yorùbá mìíràn ló yí i ká ní apá ìwọ̀ oòrùn rẹ̀ ní ìpínlẹ̀ ọ̀ṣun wà ní apá àríwá rẹ̀ títí dé díẹ̀ ní apá ìlà oòrùn rẹ̀ ní ìpínlẹ̀ ìṣèjọba ọ̀yọ́ old ọ̀yọ́ empire wà ní apá gúúsù rẹ̀ àti ìsàlẹ̀ ìlà oòrùn rẹ̀ ní ìpínlẹ̀ ondo wà. ìyàn jẹ́ oúnjẹ tí àwọn ìdílé yorùbá tí à ń pè ní èkìtì fẹ́ràn púpọ̀ bẹ́ẹ̀ náà ni eléyìí rí bẹ́ẹ̀ ní ọ̀pọ̀ àwọn ìdílé yorùbá mìíràn ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ẹ̀fọ́ ni ọmọ èkìtì fẹ́ràn láti fi jẹ iyán èkìtì ní ibi tí a ti rí omi gbígbóná àti omi tútù tí wọ́n ń ṣàn papọ̀ ní ibi kan náà tí wọn kò sì dàlúra eléyìí jẹ́ ohun àmúṣọrọ̀ fún orílẹ̀-èdè yorùbá tí a bá ń sọ̀rọ̀ nípa àwọn kòfẹ́sọ̀ èkìtì kò gbẹ̀yìn rárá ní ilẹ̀ áfíríkà ìpínlẹ̀ èkó ní tirẹ̀ ni a mọ̀ sí ìpínlẹ̀ gbajúgbajà òun ni a sì rí gẹ́gẹ́ bí oríkò àríyá ìgbáyégbádùn òwò àti ìgbafẹ́ ní ilẹ̀ yorùbá èkó jẹ́ ibi agbami èyí tí ó jẹ́ wípé omi òkun ni ó wà ní gbogbo gúúsù èkó ṣùgbọ́n ní apá àríwá àti apá ìlà oòrùn èkó ìpínlẹ̀ Ògùn ni ó wà níbẹ̀ tí apá ìwọ̀ oòrùn èkó sì jẹ́ orílẹ̀-èdè Benin Èkó ni oríkì rẹ̀ tún jẹ́ arómisá lẹ́gbẹ́lẹ́gbẹ́ Èkó jẹ́ ibi tí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tún ti ní àǹfààní láti túbọ̀ mọ àwọn orílẹ̀-èdè mìíràn káàkiri àgbáyé Èkó jẹ́ agbègbè Yorùbá tí gbogbo ọmọ Yorùbá ń kẹ́ tí wọ́n sì ń gẹ̀ èkó ni ibi tí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn mọ̀ sí èkó kan ìwọ̀ oòrùn áfíríkà kan. iná mọ̀nàmọ́ná ní orílẹ̀-èdè yorùbá yóò jẹ́ àrà ọ̀tọ̀ o nígbà tí a bá ti lé àwọn agbésùnmọ̀mí nàìjíríà kúrò lórí iléeṣẹ́ ilé wa tí a sì bẹ̀rẹ̀ àti mú iṣẹ́ ilé wa ṣe ní pátápátá ó ṣeni láàánú wípé lábẹ́ àwọn agbésùnmọ̀mí wọ̀nyí ṣùgbọ́n tí ọlọ́run ti wá yọ wá báyìí ni a rí àwọn ibì kan ní ilẹ̀ yorùbá tí ó jẹ́ wípé ọmọ ogún ọdún tí a bí síbẹ̀ kò tí ì fi ojú rí iná mọ̀nàmọ́ná ti ìjọba rí ṣùgbọ́n gbogbo eléyìí ni yóò di ohun ìgbàgbé ní àìpẹ́ àti ní àìjìnà nígbà tí ìjọba adelé orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti yorùbá bá ti lé nàìjíríà kúrò lórí ilẹ̀ wa ó kù díẹ̀ àgbáyé yóò rí àpẹẹrẹ ìjọba òtítọ́ àti ìjọba òdodo ní ilẹ̀ yorùbá ọmọ ìbílẹ̀ yorùbá yóò sun ẹkún ayọ̀ nígbà tí ó bá di àkókò náà tí wọ́n rí i wípé ẹ dúró ná kò mọ̀ sí nǹkan tí ó ń jẹ́ ọ̀pọ̀nẹ́pà mọ́ láti ìsinsìnyí yìí ni kí a bẹ̀rẹ̀ sí tún ọpọlọ wa ṣe o láti mọ̀ wípé kí iná mọ̀nàmọ́ná kí ó mọ́ Dákú kí ó máa dájí kì í ṣe ohun tí ọmọ ènìyàn ń láti gbà láàyè rárá. Iṣẹ́ gidi ni a máa ṣe láti rí i wípé iná mọ̀nàmọ́ná kò ṣẹ́jú ní orílẹ̀-èdè Yorùbá. Orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá. Ọmọ Yorùbá ń retí rẹ o fún ẹ̀kúnrẹ́rẹ́ iṣẹ́ ṣíṣe nígbà tí Olódùmarè bá ti bá wa lé àwọn agbésùnmọ̀mí Nàìjíríà kúrò pátápátá ní orí ilẹ̀ baba wa tí a ó sì máa yọ̀ pẹ̀lú omijé ayọ̀ títí láé ní mímọ̀ wípé àwa ni a máa jẹ iṣẹ́ ọwọ́ wa kì í ṣe amúnisìn ni yóò jẹ́ ọmọ Yorùbá ẹ dìde ẹ mú ìrònú òtòṣì kúrò ní ọpọlọ yín kí ẹ sì bẹ̀rẹ̀ sí ronú ògo àní kí ìmọ́lẹ̀ kí ó wà. orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Congo DRC ni ó yẹ kí ó jẹ́ orílẹ̀-èdè tí àwọn aráàlú wọn ń jẹ̀gbádùn jùlọ ní àgbáyé bẹ́ẹ̀ ni ẹnìkan sọ o lórí ẹ̀rọ ayélujára Instagram kínídé tí ó sọ èyí ó ní tìtorí wípé ohun àlùmọ́ọ́nì ilẹ̀ tí Congo ní ó pa bàǹbàrì ṣé diamond ní kákà ni tàbí coltan tàbí góòlù ó ti pọ̀ jù ṣùgbọ́n ṣe ni ọmọ ìlú Congo ń jẹ ìyà tí òṣì sì ń ta wọ́n kí ni ó fa eléyìí iṣẹ́ amúnisìn ni èyí túmọ̀ sí wípé orúkọ kọ́ la máa gbé lórí o ṣe rí wípé orúkọ Congo jọ tiwa DRC Democratic Republic of the Congo àti DRY Democratic Republic of the Yorùbá a ní láti ṣiṣẹ́ tọ bí orúkọ wa ṣe máa ní ìmúṣẹ ní ojúkorojú ní ìgbé ayé ọmọ Yorùbá a kò gbọ́dọ̀ gba ìwà amúnisìn kankan mọ́ ní orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá ọ̀nà wo ni amúnisìn ṣe lè wá sí àárín wa kò ní í wá gẹ́gẹ́ bí aláwọ̀ funfun ó ti mọ̀ wípé a máa tètè dá òun mọ̀ ṣùgbọ́n ẹni bíi tiwa láàárín wa ó lè jẹ́ wípé lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọdún tí gbogbo nǹkan orílẹ̀-èdè wa ti ń lọ ní mẹ̀lọmẹ̀lọ ni ó máa wọlé sáàárín ìṣèjọba orílẹ̀-èdè wa tí yóò sì bẹ̀rẹ̀ sí ní fi ọgbọ́n ejò bẹ̀rẹ̀ sí ní gbé ìwà Nàìjíríà wọlé èèwọ̀ a kò gbọ́dọ̀ gba irúfẹ́ rẹ̀ mọ́ láéláé ẹ rántí nígbà gbogbo wípé àwa ọmọ ìbílẹ̀ Yorùbá fúnra wa ní ìjọba. A gbọ́ nínú àwọn ìròyìn kan tí ó tẹ̀ wá lọ́wọ́ wípé orílẹ̀-èdè Gẹ̀ẹ́sì ní ìṣòro àìrílégbé pàápàá fún ọ̀pọ̀ àwọn tí wọ́n jẹ́ ọ̀dọ́ ní ìlú náà ní pàtàkì olú ìlú wọn èyí ní London. Àríkọ́gbọ́n ni èyí jẹ́ o orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá láti rí i dájú wípé irúfẹ́ ohun báyìí láyé kò gbọdọ̀ ṣẹlẹ̀ ní ilẹ̀ Yorùbá kí Olódùmarè ràn wá lọ́wọ́ ìjọba adelé orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá ti ṣetán láti rí i wípé nígbàkúùgbà kò sí ọmọ Yorùbá kankan tí kò ní ní ibi ilé tí ó bá ọmọ ènìyàn mu tí kò sì ṣe ọ̀wọ́n gógó láti wọ̀ sí. a kò sọ eléyìí láti tàbùkù bà orílẹ̀-èdè Gẹ̀ẹ́sì ṣùgbọ́n ìròyìn tí ó tẹ̀ wá lọ́wọ́ ni tí orílẹ̀-èdè Yorùbá sì ní láti rí i dájú wípé a jẹ́ àpẹẹrẹ rere ní ti rírí ilé tí ó dára gbé fún gbogbo ọmọ ìbílẹ̀ Yorùbá. Ìròyìn òkèèrè ìròyìn tí ó tẹ̀ wá lọ́wọ́ sọ wípé arákùnrin kan tí a mọ̀ sí Sol Mamakwa ẹni tí ó jẹ́ ọmọ ilé aṣòfin ní agbègbè tirẹ̀ ní ìlú Canada láìpẹ́ yìí ni ó fi èdè abínibí rẹ̀ sọ̀rọ̀ nígbà tí ó ń bá ilé aṣòfin náà sọ̀rọ̀ tí kò sì sọ èdè gẹ̀ẹ́sì èyí ni english tàbí èdè faransé french èyí tí ó jẹ́ èdè méjì tí a mọ ìlú canada fún èrèdí eléyìí ni wípé ṣé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni kò mọ̀ wípé àwọn òyìnbó english àti ti àwọn french àwọn kọ́ ni ọmọ ìbílẹ̀ canada o àwọn ọmọ ìbílẹ̀ canada wà níbẹ̀ tí wọ́n sì ti tẹ orí wọn ba lábẹ́ àwọn òyìnbó wọ̀nyí fún ọjọ́ pípẹ́ nígbà tí arákùnrin yìí máa ṣe àlàyé lórí ìdí tí òun fi fi èdè abínibí òun sọ̀rọ̀ ó ní nígbà tí a bá sọ èdè abínibí wa ó dàbí wípé nípa bẹ́ẹ̀ a di ara kan náà pẹ̀lú ilẹ̀ abínibí wa èyí túmọ̀ sí wípé a kò lè rí ohun tí ẹlẹ́dàá rán wa wáyé láti ṣe a kò lè rí i ṣe láì jẹ́ wípé a di ara kan náà pẹ̀lú ilẹ̀ abínibí wa bẹ́ẹ̀ ni a kò lè di ara kan náà pẹ̀lú ilẹ̀ abínibí wa láì jẹ́ wípé à ń sọ èdè abínibí wa ẹ ò rí bí ṣebí eléyìí ni màmá wa Modúpẹ́ Onítìrí Abíọ́lá ti ń sọ fún wa láti ìgbà dé ìgbà wípé nínú orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá èdè Yorùbá ni èdè wa ní ohun gbogbo kò tún sí èdè mìíràn a ò rí jù báyìí lọ lónìí lẹ́ẹ̀kan sí kókó inú ìròyìn náà orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti yorùbá yóò rí i dájú wípé ọmọ yorùbá kankan kò ní wà láì ní ilé tí ó jọjú tí kò sì wọ́n gógó láti gbé pàtàkì sísọ èdè abínibí wa ni ó tún ti jẹyọ ní orílẹ̀-èdè canada ní àìpẹ́ yìí ṣèbí eléyìí náà ni mama wa moa ti ń tẹ̀ mọ́ wa létí láti ìgbà pípẹ́ ẹ mọ̀ yáṣẹ́.